salamu alaikum wa rahmatulahi wa barakatu ẹ káàbọ̀ sórí ètò wa ètò Nahwu wa Sarfu eléyìí ni ó bá jẹ́ lecture number eleven tó nínú lecture yìí a ó mọ discuss ní tá à ń pè ní as-sahih as-sahihu tó ní àná a sọ pé a ní àwọn awjuhul af'al àwọn awjuhul af'al yìí a ní méje ni wọ́n tó mẹ́fà ni wọ́n àbí ẹja wò wọ́n àwọn náà ni sọ̀hí hásì tí mìtálàtà tí mùdọ̀ àfẹ́fẹ́fún náà kẹsàn mahamudu ajiwa méje ni wọ́n tó sọ̀hí hastin ta ní òun jẹ́ sọ̀hí nínú wọn tó definition rẹ̀ ló wà lójú bọ́ọ̀dù yìí definition náà òun náà ni huwa máa sálìmọ́tì hurufula asuliyati min hurufula ilati. وبن همزة ولم تكن عينه ولامه من جنس واحد tó ní ìtumọ̀ húwà máa sẹ́lìmọ́tì òun náà ni èyí tó ṣe wípé hurufu asiliyati àwọn aráàfin ìpìlẹ̀ àwọn aráàfin ìpìlẹ̀ náà ni fa àlà fa a àti la àwọn aráàfin ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n là sẹ́lìmọ́tì wọ́n là húwà má hurufu àsìlìyẹ́tì sẹ́lìmọ́tì bá ṣe túnu òun náà ni àwọn ètò yìí pé àwọn aráàfin mẹ́tẹ̀ẹ̀ta ìpìlẹ̀ faul fail ainul fail àti lamul fail sẹ́lìmọ́tì wọ́n là min hurufu illati wọ́n là kúrò níbi aráàfin ìlà kí là ń pè ní aráàfin ìlà aráàfin ìlà mẹ́ta ni wọ́n àwọn náà ni alifu wáwù àti yáwù à ń pè wọ́n ní àwáyà tí aláàfin alifu bá wọlé tí nǹkan arifu yẹn àwọn máa ń pè ní aláàfin abàrùn arúfòlà ìlà wáwù náà à ń pè ní arúfòlà ìlà aláàfin abàrùn ni yáhù à ń pè ní arúfòlà ìlà aláàfin abàrùn ni mẹ́tẹ̀ẹ̀ta ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí aláàfin abàrùn ni wọ́n ṣàgẹ́tì ẹ̀ bá wọn tó àwọn ni à ń pè ní urúfòlà ìlà àwọn urúfòlà ìlà yìí tí aláàfin ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tá a dárúkọ yìí tí wọ́n bá ti là kúrò níbi hurufule ìlà tó níbi bẹ́ẹ̀ nì a jẹ́ wípé sọ̀híhì là ń sọ̀rọ̀ nípa rẹ̀. a ò ní wá dúró lórí eléyìí nìkan àkọ́kọ́ náà ó ti là kúrò níbi àwọn aráàfin abàrùn mẹ́tẹ̀ẹ̀ta èyí tó tún tẹ̀lé ni pé wọ̀mínà làhàmùzẹ́